Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. Lizzie ò ní àpọ́nlé kankan lára she's just an animal to be honest she's an ingrate she's an animal she's an ingrate kì í ṣe though is good for two by two because ó yẹ kéèyàn ní power of detection téèyàn fi máa mú detect èèyàn pé irú èèyàn báyìí ni ó yẹ kó mọ̀ pé she has said it ó rò boldly on a platform that forgiveness forgiveness for her is a sin. Meanwhile, two by two on play smart. You were attacking us while you are the one that started this battle with raining horses on her on her baby then. I knew it when I said that uh, when we are on three-way call with uh, Docas last week. I said, Docas, ṣóòrí tí Lizzy sọ pé tí two by two bá wá sí baba sẹ̀lẹ̀ tẹ́ bá wá Nàìjíríà mo máa ṣe yín lálejò mímọ̀ kó máa rìn ẹ́ níṣẹ́ dítò jẹ́ kí n sọ fún ẹ wọ́n ní tí ọmọdé bá ń gé igi nínú igbó tí ọmọdé bá ń gé igi nínú igbó àgbàlagbà ló mọbi tó máa wó sí mo mọ personality every one of you lórí social media Moment mọ ẹni tó ní ìdí attention mi lórí social media yìí mo dẹ̀ mọ instigator tó máa ń dá wàhálà alẹ́ just imagine téèyàn kan sọ pé mo ṣe Christmas party I win everybody in the world are celebrating Christmas to analyse pé one copy everyone in, the, in this world will celebrate Christmas and then when you are emulating good thing okay why wouldn't you say pé ah ẹ sábà lò kọ́kọ́ bẹ̀rẹ̀ donation charity i'm not as not as in charity palliative palliative uh, eh, hey, Eh, kí n tó kọ́ntínú ọ̀rọ̀ mi mo dúpẹ́ gidigidi mo tún ọpẹ́ dá lọ́wọ́ ọmọọba rílì dọ́là ọmọọba is you are such a wonderful man I'm very proud to know you you don't demand from me that uh, Christmas party came as a surprise mi ò plan ẹ pẹ̀lú ẹ. I never even saw Maybe I a pé mo Christmas party mine is that on Christmas party I give people money I don't believe a I'm not a party person tó can can wọ́n celebrate birthday me as a celebrate you get it bí o ever give it a thought Be ah ẹ jẹ́ ká even gan mo fi mẹ́sẹ̀gì kan hàn yín nínú wọ́sọ́ọ̀pù mi tí olórí comfort send tẹ́lẹ̀ kan send sí olórí comfort wípé àwọn fẹ́ organize Christmas party fún mi lẹ́kọ̀ọ́ I rejected it what's the point of doing party where you can feed people without money no I'm not such a but being an being him as an instigator evil perpetrator on this social media looking for an attention the best thing is that everybody just ignore him. And I thank Gateway Nation that you don't even go to his page again. There's nothing he can say that we push you to go and defend me. It's just an attention seeker. Maybe due to, eh, due to his disability. So my pé ẹni tí ò bá lack self-esteem ó máa máa fìyàn kọ́rọ̀ ni. So and I eh, gẹ́gẹ́ bí èmi àti Dorcas bá sọ̀rọ̀ ó mọ̀ pé ó ṣe Dorcas ni wọ́n ló gbé nudity Dorcas jáde náà do you think Dorcas can, can, can forgive you according to her eh, bọ̀bọ̀ Amẹ́ríkà yẹn ó before what ẹ spread ló spread nudity Dorcas now please don't mention his name here because I finished with him But ti block ẹ lórí gbogbo fóònù kò sí nǹkan kan tí mo lè bá ṣe mọ́ you can you can shout a kingdom everybody knows that he has a disability and rolling with a people with a disability and lack of service too one have to be extra careful torí pé it shows the kind of house tó ti bí ní pé wọn ò ní ẹ̀kọ́ nínú ilé tó ti bí it doesn't have any show láti fún anybody than instigating a fight on social media instigating a ruckus on social media you're going to give me a second i need to collect something let me give you a message please just give me a second ògúnfẹsọ̀ ń gbórin. there are some speakers on this social media to god who made me whether you are she or he if you think that i hate you that's your palaver you have a big problem because i cannot hate on you because you are not up to my standard and there's nothing to be jealous in your life so i just want to remain on my lane maybe when you people ever she educative program you'll be surprised that you will see me commenting on your platform. I do comment on KK platform sometimes when tó bá educative um, program because tó bá stage kan tọ́lọ́run ti gbé ẹ̀ga tórúkọ ẹ ti fly àwọn uh, tó a máa wò even gan mo wò I want more money. but we learn every every day but uh, God knows that mo ti fún two uh, two chances because for me to descend so low tí mo wá ń comment sórí platform yìí you should really really appreciate it. My máa the ìbò lọ́wọ́ àwọn it shows that i'm a, a, eh, kind hearted woman so ẹ̀dẹ̀ tí mi sì chance yẹn Come up, pàdé mọ́ láyéláyé bí n bá restaurant lamẹ́ríkà gan tí n bá rí yín tó bá kí so that is it ìmọ̀ wa ìmọ̀ wọn ara ẹni ló máa ń lékè ọ̀gbọ́n ẹni ah, mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba rílì dọ́là ohun ẹ̀ ò kan létí aráyé lẹ́yìn tó ṣe Christmas party voluntarily for Away Nation iṣẹ́ púpọ̀ though oh you are always busy every week you are always busy every week because mo máa rí platform yẹn ogun kò kọrin fún àwọn honourable ní Abẹ́òkúta ní last week i'm so happy for your progress and eh, kò dẹ̀ sí ẹni tó ń bá mi rìn tó ń regret that is eh, eh, that is as you lay your bed you shall definitely lie on it is the way tí n bá comment sí orí platform yẹn listen it's not a gang fight because èrà ni you should even appreciate me wípé ah ìyá tó ní nǹkan jù yín lọ yìí ìyá tó gẹ̀rẹ̀gẹ̀ jù yín lọ yìí ó kọ́ mẹ́sàn-án orí platform ó yẹ kí inú yín ó dùn ní torí mi ń ṣòlò ṣe ìdá mo lè so being a ṣe so somebody can instigate let me tell you even if um, Dorcas come out from me today I've adopted her ṣóyè yín eh, eh, mo sọ pé mo ti páàsì gbogbo kíní dẹ ó ń gan eh, mo rí tí gbogbo yín kọ́mẹ́ǹtì wípé ìdọ̀kásó ń fi bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ wa nǹkan kan báyẹn àbí mi ò fi bẹ́ẹ̀ ẹ tiẹ̀ sọ́tò dey extend ògúnfẹ́ nípa tí ń jà orí yín ti burú you know one thing I don't comment around they always flag my comment ìkan kan náà wọ́n dẹ̀ máa ń ṣe fún Dorkas when I comment wọ́n ti kúrò bí tí mo fẹ́ lọ bí tí mo fẹ́ lọ yẹn rò kó wà ń kí o tẹ́lẹ̀ mi mo ń bọ̀ ti wo tẹ́ ẹ ti wo fíìmù um, àṣàbí onílẹ̀kẹ̀ ọ̀la hmm. látọ̀dọ̀ lára ẹ bá wa wò náà ìlẹ̀kẹ̀ ọ̀la ló fi ṣe táìtù ìrìnàmọ́ pàǹtà lẹ̀kẹ̀ ọ̀la. Thank you for watching. So, you should ó yẹ ká ẹ wà proud ní pé mo tiẹ̀ àfídíò ah, èyí ti pọ̀ jù náà mẹ́rin mo fẹ́ kó sórí ìkíní I only need one video please go and put it on your page go and open a page ẹ̀yin tẹ́ bá fẹ́ advertise I only need one video má da fídíò oríṣiríṣi fún mi. that is why you should have a Facebook page màmá share láti bẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń da video fún yàn ó máa ń ba megabyte orí fóònù jẹ tí fóònù máa slow mo máa ń delete yín lẹ́sẹ̀kẹsẹ̀ i only need one video from you if you don't have a fan page ìtí mo sọ fún mo nìyẹn immediately mo dẹ̀ ṣe ó lòdù fídíò bẹ́ẹ̀ mo dẹ̀ ń share láti bẹ̀ má wàá di ẹrù lé mi lórí ó lé tí lóye ọkùnrin kan dalérú dalérú ọkùnrin kan torí nígbà míì mo máa ó lẹ́yìn tí mo máa ń pè mo sọ fún mi pé i do gossip but i have my people i do gossip with mo ní àwọn tèmi tí mò ń kọ́ síbi tí má rí i pé mo ti mísì nǹkan kan lórí kinní mo lè pẹ́ pagbo yín ká pé kí ló ń ṣẹlẹ̀ ẹ brief mi torí I do concentrate on my study mo dì máa ń research kan kí ló ṣẹlẹ̀ ṣé mọ̀ pé kí ní ẹkún tí ọtọ́ bá láṣẹ yẹn mi ò rí orí ẹnìkan dán mo kàn rí tán kọ̀ tẹ̀ ìgbà tí mo tún wá rí gan mo rò bí ètò ti ṣe ń last year gbàtọ̀ wà nínú báàfù mi mọ̀ pé correct one ni so yo if you believe that mo stick pẹ̀lú nonsense for three hours two hours no I have a life. so ẹ̀yin ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ mu zobo bẹ́ẹ̀ dẹ̀ mu especially ẹ̀yin méjì yìí ah, nǹkan mi lè lára àwọn obìnrin. lẹ́yìn tí mo fi voice note lẹ̀ fún so bí òṣèré ni especially ẹ̀yin dìsẹ́bù méjì yìí èyí tó jẹ́ kẹta yín kùkùté ìyẹn tẹ̀ máa ń ṣe educated but ó gbọ́dọ̀ bu omi kókò mi lórí burúkú to satisfy the màlúù but you are satisfying them ṣé wọ́n ń ra star fún what are they doing wọ́n fún ẹ star hundred which is now up to one uh, ten cents. A get a life wọ́n ti ẹ̀ ṣe máa ń ṣe àwọn ibi ṣẹ́gẹ́ṣẹ́ but extremist ni láti two thousand and twelve uh-uh. even gbà tọmọ tó Bọ́lá pè mí sórí Elisha I don't know his number just to clarify ìgbà tí báyìí yẹn sọ pé SARS EFCC ààrẹ ṣe olúṣọlá ìhà sàjàlẹ̀ ọmọ yẹn call to collect adé pé màtí mo dẹ̀ bìrì kó adé pé mo ṣe ṣe interview yẹn mi we can go and watch it I, was diplomatic mi ò kò fracas mọ́ ọmọ yẹn gan fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ táwọn èèyàn kọ́ mẹ́ẹ̀ pé kí n jẹ́ kó sọ̀rọ̀ mọ̀ nǹkan ọ̀tẹ̀ tó pé mi ò lè fi ọmọ ọlọ́mọ jà ọmọ yẹn tó máa lọ gbé ọmọ yẹn ní nàìjíríà nǹkan so that is all for today Lizzy Anjorin àti kú ẹ̀ ò lè dáa no wonder tó fi ń lu tó fi ń ta gbàǹjo aṣọ àwọn chipe ó máa ó láìkí court inú court ló máa kú sí ibi ọkàn wọ́n ti fi ẹjọ́ ṣe ẹ́ bó ṣe máa ro ẹjọ́ tí jésù òfin dé nìyẹn àgbàdo burúkú náà ti gbélé ẹ lórí àṣẹ ọ̀fẹ́ ló ló ń gba lọ́ọ̀yà ọ̀fẹ́ ló ń kọ lẹ́tà ọlọ́run ti látijọ́ tí mo ti mọ àwọn tó ní wọ́n ti mọ ẹ̀fọ́ ten years ó ní bó ṣe máa ń sọ èèyàn nínú lọ́wọ́ òdùn ni wọ́n tó bá sọ wọ́n ti gba lẹ́tà wọ́n ti sọ wọ́n ti gba lẹ́tà this is fracas fracas speaker ni ẹ́ fracas speakers mélòó fracas speaker mélòó ló sọ ara wọn rí bú mi ń bú ọ ni ìwọ náà ti bú everybody na o tún ṣe ètùtù o tún gbẹbọ o wá wà diplomatic pẹ̀lẹ́bọ o ní ẹni tó o lo fọ́tò rẹ̀ o lo ní plan ibi tó rí sọjí ti dàrú nìyẹn the same thing náà ló ṣe pẹ̀lú ìyá aláṣọ. ó ti bú wọn padà náà ó ti rán igbákejì ẹ gbépo sí jáde ó ti ṣépè ṣépè ṣépè fún wọn kì í ṣe wo kí ló dé náà ìwọ dẹ̀ níyì ilé pákó ẹyọ kan tó oníyẹn ló ní àṣebí náà níyà you call yourself tírẹ́tọ̀ kó gbogbo àwọn ẹjọ́ tó fi ń kọ lọ́yìn lẹ́tà kiri tó fi ń lọ kóòtù kiri kó lọ ra lé gidi kókó nínú adékun mágolo tó wà ìgbésí ayé ò ta sánsán ìgbésí ayé ò ta sánsán you just wasting money alẹ́ mi ló send lẹ́tà yẹn sí màá yá lójú ẹ̀ màá yá lójú ẹ̀ màá fi nulẹ̀ bí ìjà ṣe tough lórí social media ta ló gbéra wọn lọ sílé ẹjọ́ tó bá fẹ́ gbéyàn lọ sílé ẹjọ́ láyé yìí wàláì gbépo sí igbákejì ẹ ó yẹ ti ṣẹ̀wọ̀n but kò sẹ́ tó fẹ́ gbé lọ tó ló ní mẹ́ta ọlọ́pàá gángan confam ẹ̀ is on medication ó ní psychiatric problem owó agbèdè owó ló mọ̀ fi gbé díẹ̀ ṣẹ̀ láti nàìjíríà doxapat owó ló fi gbé i'm always liberal in my judgement mi ní sọ pé tó pẹ́ nìyẹn ṣe burúkú pẹ̀lú mi but ó wà weird nítorí ṣe yẹn ó wà wé àwọn wo ló ń tẹ́rẹ́tì pẹ̀lú court letter lórí burúkú after the guy has uh, come out ó ti bẹ̀ẹ́ ṣé wọn ò ṣépè fọmọ ara wa ni ṣé wọn ò ṣépè fọmọ wa ni ẹ ti ẹ gbà mí ṣé wọn ò ṣépè fáwọn gáàjì rẹ mi ni tó kó wọn sínú apẹ tó ṣe taládìyẹ tó ṣe gbogbo ẹ agbana tọ́lọ̀ ń gbélé ẹ lọ́wọ́ tó òfin ní lákòjọ tó máa fi kú ilé ẹjọ́ ni kóòtù tó wà lọ́rùn ìwọ nìkan ìwọ ìnìkan náà ló wáyà aláṣọ kiri ó lọ jọyàn ọwọ́ pẹ̀lú fún mi beauty world èmi yéegi ń wá kiri damages tí wọ́n ṣe lórí sọ́gbọ́n àtọ́ òun ọmọ wọn pátápátá kálílù òyìnbó ló wà ní wàá ti ṣe wọn torí lóyìnbó ò ní tán lọ rí ìtẹ́ fún mi yọ verbal talk ó kù tọmọtọmọ ó yàtọ̀ sí kéèyàn lo fọ́tò ọmọ kó má padì ẹ lé wọn lórí olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ But náà ló mú two by two two by two sori téèyàn bá ti ní double personality tó ń gbé e mọ́ra bó dẹ̀ pé gbígbé tẹjọ́ ń gbéra ní tó fẹ́ avoid gangan ni kóòtù yẹn o kóòtù yẹn gangan ló lóye ń gbé e mọ́ra pé kí wọ́n bu fún ẹ̀ ṣe pé lẹ́yìn tó ti ba yí ẹ̀jẹ̀ pátápátá gbogbo àwọn tó dó pátápátá ló gbé wá tó wá interview do ó yẹ kẹ́ni kan gbé ẹ lọ sí court because you are an extremist wàá tún wá máa sọ fáwọn tó bá lọ gbé bíi x pé kí wọ́n parọ́ mọ́ lórí social media wá fún wọn lówó you will manipulate them P. pes ṣàṣọ pé gbogbo àwọn tó gbé wá gbogbo wa bú ń gbà yẹn wípé wà tó fi tó àṣírí ẹ̀sìn pé o máa ń bribe gbogbo wọn pé kàn wá láì bẹ́ẹ̀ kàn wá dé fẹ́mi ọlọ́run á bá yín yanjú ẹ̀ o but Lizzy ta ló wá fẹ́ gbé wọ lọ sí kóòtù láì tó bá bí ìyá láyà kú ìyá ẹ̀ rí nínú kòtò I want you to come to Ireland. tó bá o tẹ̀lé rí físà gbà náà torí gbogbo everybody tó gbé nílùú kan tó lu fọ́tò wọn náà competition sí immigration wọ́n tẹ̀lé rí ẹ̀kọ́ wọn rí wọ́n rí fíìsẹ̀ náà ní Amẹ́ríkà olórí burúkú nìyẹn Lizzy ó wá ihun tó ṣe fún gbogbo wa lórí social media ó yẹ kó máa gba lẹ́tà lójoojúmọ́ ni ó mọyì ètùtù tó ṣe ni lórí àwọn ọmọ kókókó àti grandchildren ṣàkíyẹ́ ń ṣe bí ọ̀rẹ́ gbogbo ń ṣe bí ẹran alára gbígbó onífóòmù nídìí oníke lẹ́sẹ̀ jọjọ́ ló máa bá wa wọ níkà àlẹ́sẹ̀ tó ń dàbò lẹ́yìn wọn níke ló wà ń bẹ̀ àwọn gbélé káwà fẹ́mi àbọ̀fẹ́ náwó lórí tèmi tó mọ̀ pé ó jẹ̀bi olè apurọ́mọ́ni takoni abatẹnijẹ́ olóògùn ìka oníkírímù olóògùn ìka aláṣọ olóògùn ìka onílé olóògùn ìka that is why i wonder ati ìyá aláṣọ ń sá kiri ká ní ìyá aláṣọ wà pẹ̀lú wa ni màmá lè sọ̀rọ̀ dáadáa torí ìyá aláṣọ ó ti sọ̀rọ̀ bí pé òun ló ní nàìjíríà náà pé bí ṣinṣin bá fò pẹ́rẹ́ bí kinní kan bá fò pẹ́rẹ́ àwọn méjèèjì wá di ọ̀rẹ́ lé ẹ lórí wọ́n gbé ẹ lọ lé ẹjọ́ wọ́n fi bẹ́ẹ̀lì ìfowó ẹ kiri ìwà tí two by two wù ní wọ ìyá aláṣọ tíyẹn bá ti wà extreme rọ̀bẹ nígbà tí fún mi gbogbo yín rò pé mi ni mo rán síta extremist. But if I were you, I will come back to Canada. Tọ́ra mi méjèèjì yìí ò ń dáríjì. Kọ́ máa lọ sí ẹ̀dẹ̀ dùn arinlẹ̀. Ibo ní Canadian passport, ma bon Canada na Èyí tí gbogbo àwọn èèyàn ń ṣe sọ yíyáṣe, gbogbo iná màá mẹ́nu bà tó ń sọ yíyáṣe pé Canada money shame them go to back to Canada wọ́n bí at least o lè lọ ṣọ́ọ̀bù báyìí náà ní ìsìnà kò sí ọkọ ẹ̀ wà nàìjíríà adẹ́bẹ̀ mójútó ọjà ìyẹn lọ bẹ̀ nípa Auto Bola. Ewe nation are not giving if anybody want to give Bola you can do it but not under my name. owó kọ́ ni Auto Bola need she just an attention seeker. ẹ̀rọ tíjọ́ tó kó sínú báàfù tó bá ti rìjẹ́ẹ̀tì immigration appeal Bọ́lá ṣé ẹkún tó sun yẹn ṣe ṣe ń sun ni ẹ̀dọ́ ti tó wà ní baf United Nations tó ń lò fún àwa pé ajẹ́tọ́lẹ́ ọlọ́rìsì ó tún ti ń lo United Nations ó ti ń lò fún Canada pé United Nations sí tu Toronto sí tu Quebec sí tu Canada ṣé ẹ rí Bọ́lá until kno she knows her problem kò sí owó tẹ̀lé fún bọ́lá kò lè appreciate yín tẹ̀ máa fi kú kò lè bá appreciate yín borí iṣu ẹ̀ náà briefly tó sọ yí pé ṣé owó tẹ fún mi yẹn san bíìlì mi ni kò sí tẹ̀lé fún tó lè appreciate báwo ni padà bọ̀ Bukky Ọláìdé the problem she is facing now she caused it herself ó pèrè ládùúró you are competing with me ibi citizenship ọ̀dọ̀ tí n bá kówó jáde á kówó jáde ní gbogbo bàtó gbowó lọ́wọ́ òun mà yẹn tí n bá tó bá wọṣọ kan ọ̀ tí mo wọṣọ kan á ní mo lọ kọ́pì òun náà sáyé lọ́wọ́ she's living an extravagant life n tó fi tó fi gbowó lọ́wọ́ ẹ̀ nàìjíríà nìyẹn Bọ́lá has nothing owó tó kó lọ nàìjíríà nígbà táwọn Wàsíù Délé tó kú lónìí Délé wà lẹ́wọ̀n Délé she's a four one nine guy And accountant ni but ó máa ń ṣe olùgbọ̀n ó wá ṣe olùkọ́ tó fi rán lọ sẹ́wọ̀n ní South Africa owó yẹn ló gbé lọ náà Bọ́lá doesn't know how to manage money that's what I, will say bó ṣe rí owó yẹn bù àkọ́dé ní àwọn tó gbé lé ẹ̀ bó ṣe sọ story yẹn fẹ́mi o owó délé ni ilé tó ń pariwo pé jà kò sí ẹ̀ ilé délé ni délé dẹ̀ ti níyàwó mi náà tó ti bímọ bíi mẹ́rin tẹ́lẹ̀ so bàtà wá rí owó odù délé gbé lọ sí Nàìjíríà tí eyín ó wá lọ ju bọ́ńdù fòlówó ó fi ń dó wọn kiri ó ń ju bọ́ńdù fòlówó owó yẹn wá tán ìdí ni ìyà. mo rántí ńgbà tí Lizzy Anjorin wá spíkà tó máa ṣiṣẹ́ fún yes she always live above her nǹkan but ó wà professional ẹ̀rọ ìjọ tí mo gbé Mercedes fún ọmọ mi yẹn ó ṣáà lọ rẹ́ǹtì Mercedes Mercedes kọ́ ló ń lò ó ní kọ́mọ náà máa wà. she is living a fake life. nígbà tí Lizzie kọ́ńtàtì ẹ̀ pé kó jà fún un they pay this hundred thousand dollars. ó ní kó bá ń clear mọ́tò Bọ́lá you are very good in flagging in flagging mo máa ń lórúkọ yẹn wọ́n máa ń sọ mi o good in flagging gan pay profile tó ní pọ̀ gan so let me talk. o flag fídíò mi tó pọ̀ mi ìkànsọ síta ni ọmọ kò bí Facebook máa fún yàn lórúkọ you are very good in reporting pages ó mọ̀ pé gbogbo àwọn fídíò ẹ̀ ó máa ń yọ lórí péjì mi gan ó máa sọ pé fọmọ tó bọ́lá wàá máa kúrẹ́ pé wọ́n jẹ́ wọ́n jẹ́ kó rí monetization gbà wọ́n náà ń ṣe fáwọn èèyàn náà ó máa ń yọ ó máa ń yọ pages àwọn èèyàn ó máa ń disturb pages gan bọ́lá because you don't sleep i'm just giving you a candid advice mi ì lówó tí mo lè fún ẹ mi ì dẹ̀ ní owó táwọn ọmọlẹ́yìn mi máa fún ẹ torí kò béèyàn gbé ten thousand dollars fún ẹ kò jọ ẹ lójú and you always aim higher nígbà tó ṣe ṣó kan ní tí Wàsíù ò bá fẹ́ kó òun ló sunkún lòun pariwo ńjọ́ náà Wàsíù gbọ́dọ̀ fún ẹ ní three hundred thousand dollars tí mo fi wá jáde pé ìlú ló gbà lọ́wọ́ ẹ̀ ó náwó ní ojú kínní lọ́nà ló ṣe máa ń pe àwọn ará gọ́vnà tó máa wá fóònù nọ́mbà wọn kiri èèyàn lè fún twenty thousand kò jọ ẹ lójú olú láńgbèjì kan níṣòtò ṣe lọ́sàn-án oníbiṣẹ́ ló wà oníṣòwò tẹ fún tán fún ẹ oníṣẹ́ṣe tí ó tó san bíìlì ni mo tó dúpẹ́ tí gbòyìn bá gbọ́ yorùbá ẹ lọ tún fídíò yìí wọ̀ she's an ingrate ìjẹkújẹ bọ́lá pọ̀ kò lè lákòjọ bọ́lá gbé oúnjẹ kalẹ̀ báyìí èdè tèmi gan ò lè rà bí a mẹ minimum size báyìí ni èdè kọ̀ọ̀kan á tó yìí kídìní ò lọ yóò tún ṣe alákàn alákàn mi báyìí alákàn tó lọ́bùsà tó tóbi jù inú abọ́ àwa ròyàn arògbè àwa gbé e síwájú àwa ni olóde kankan máa ń sọ pé mò ń jà lórí aṣàtọ̀ ibi ló ń léyìn olúwa mo mà dúpẹ́ lọ́wọ́ rẹ pé mo rí alákànjẹ mo mà dúpẹ́ lọ́wọ́ rẹ pé mo rí débọ̀kùbọ̀kù jẹ pẹ̀lú ẹ̀wò ẹ̀wò ẹ̀yin tèmi ń wò mí ìkí ẹran nìyí mi ìfilá yín lójú o mo fi ń fògo fọlọ́ ni o olúwa àwọn tí ò rí jẹ àfilá wọn lójú ẹ wò awakọ̀ iyán gègèrè everybody mọ̀ pé lobster wọn ó lè kó lobster bíi twelve sínú abọ́ àwọn àgbà àgẹ gbogbo ẹ̀ àwọn ni olúwa àwọn kan ń wò mí nísìnyí wọn kò rí jẹ àmọ́ àwárò wúra lákàn kí tó fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù gbogbo ẹ̀yin tí ẹ dáwó fún ẹ sì máa gba nọ́mbà ibi náà ní kòkó jókòó sí tí mo mọ̀ wò àti fún Bọ́lá lówó kọ́ ló má ta ẹ lè fún ten thousand kó jọ lójú ẹnu ẹ ti fẹ̀ ọba yìí sọ̀rọ̀ ẹ lọ́gbọ́n tó ṣe tán ṣó tó ṣe tán bíi thirty minutes ago oníṣòwò tán fún yẹn ṣe nǹkan kan ni ẹni ẹni wèé ó pé bí ṣé tẹ bá dáwó fún ṣé tún dáwó fún lóṣù tó ń bọ̀ ẹ jẹ́ kí n wá analyse ẹ̀ fún yín oge àdúró ní Canada ilé àdúró social welfare house ni wọ́n fún ẹ torí pé o fẹ́ bù gàá bí a fẹ́ sábọ́ọ̀dù àbí wàásù ni kò yé mi o lọ gbalẹ̀ two thousand dollars per two bedroom o tún wọn máa gba two thousand dollars per month o lọ ra lọ gbà ní local area o lọ gbà sínú condo kọ́ńdò dẹ̀ yìí kọ́ńdò ó máa ń wọ́n torí mo máa ń dé sí kọ́ńdò kọ́ńdò mo máa ń dé sí ti máa dọ̀ sí Canada o ò tí gbàgbé o ilé adúró tán fún ẹ. come back thank you so much for watching see you next time bye for now.